káàbọ̀ sí àgbàlá ìlera níbi tí a ti ń kọ́ni bá a ṣe ń tọ́jú ìlera ẹni tó fi ń kójú òṣùwọ̀n tó fi ń di pípé bẹ́ẹ̀ bá gbàgbé baálé aṣọ̀gbọ́n lọ́jọ́ sí ó ṣiṣẹ́ ó ṣiṣẹ́ ó kọ̀rọ̀ jọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ń kọ̀rọ̀ jọ kò mẹ́ni tí ó nà ó ti gbàgbé ìlera àìsàn wá dé ó wá mú ọ lọ́rọ̀ lọ ó fi ọrọ̀ sílẹ̀ ọrọ̀ tá a kó tá ò mẹ́ni tí ó nà bá a bá lọ tán ẹ dákun ẹ máa tọ́jú ara wa torí ẹ̀ ló jẹ́ kí n bọ́ síta kí n lọ gbé àlejò kan pàtàkì pàtàkì mo lọ sọmi sítù mo lọ gbé àlejò wá sórí ètò yìí lórí abala bó ṣe ń lọ lórí ìlera bẹ́ẹ̀ ni àlejò tí mo gbé wá olùtọ́jú tó ń ṣe ìtọ́jú lórí eyín ni wọ́n kódà ògúnnágbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ìgbín ni wọ́n wọ́n ti pẹ́ lẹ́nu iṣẹ́ yìí wọ́n mọ̀ ọ́ wọ́n kàwé wọ́n kọ́ ó yé wọn yékéyéké iṣẹ́ tí wọ́n sì ń ṣe ni pẹ̀lú kò ń ṣe pé bóyá wọ́n ń bu àbùlà àbí wọ́n mì sí ẹ̀ rárá àlejò wa ò tí ì yí padà àwọn náà ni Oyèníyì Ìfẹ́olúwa Ọlásùnbọ̀. ẹ kúlé gbogbo lé o orúkọ tèmi ni omidan Ìfẹ́olúwa Oyèníyì. ẹ o ẹ káàbọ̀ adúpẹ́ torí pé a ti ẹ̀ pè yín ẹ jẹ́ wa ẹ wò pé a àwọn wo ni wọ́n ti ẹ̀ ránṣẹ́ pè wá wípé ẹ fi iṣẹ́ ọ̀nà yín sílẹ̀ tẹ̀ wá jẹ́ wa ọba mi òkè àpọ̀n yín lé ọlá àti iyì ọlọ́run ti ń bẹ lára yín náà kò ní bàjẹ́ ẹwà yín tí sì ń sá pàápàá náà yọmọ sá pàápàá lọ ni kò ní bàjẹ́ láéláé ẹ mú lè rí gbogbo àwọn nǹkan tá a tò sórí pẹpẹ yìí bí eyín eléyín bí gbogbo ẹ ṣe dúró re ẹyọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí ẹ tá a bá ń sọ̀rọ̀ nípa eyín tá a bá ń sọ̀rọ̀ nípa eyín àwọn ìjàmbá wo ló máa ń dé bá eyín èèyàn torí àwọn èèyàn ń mọ̀ ó dìgbà tá kòkòrò bá dé tí kòkòrò bá ti ń jẹ eyín ni wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ó dàbí wàhálà ti dé àbí ti bá ń ro wọn. ẹ ṣé púpọ̀ nǹkan tí ó máa ń ó máa ń ṣẹlẹ̀ ni pé tí àwọn èèyàn bá ní àrùn eyín kò déédéé bẹ̀rẹ̀ láti ọdún kan kò déédéé bẹ̀rẹ̀ láti ọdún méjì àwọn èèyàn kì í ṣàkíyèsí eyín wọn because wọ́n wò pé àwọn tó lọ ń ka eyín ní school gan wọ́n wò pé kí náà ni wọ́n lọ ń kà ní school but oríṣiríṣi nǹkan ló ló ló wà pẹ̀lú eyín tí a gbọ́dọ̀ tí a gbọ́dọ̀ mójútó pàápàá kí èèyàn tó lè ní akokoro ó máa ti ní àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ nínú eyín kí mhm. wọ́n tó lè máa ní àrùn eyín àbí nǹkan so àwọn nǹkan tó máa ń fà á ni wípé tí èèyàn tí èèyàn bá wò pé kéèyàn kàn jí láàárọ̀ kéèyàn kàn fọ ẹnu nìkan lèèyàn fi lè mójútó eyín kò ń ṣe bẹ́ẹ̀ yẹn bí èèyàn ṣe lè mójútó eyín èèyàn tí kò ní fi ní ẹni àrùn ní inú ẹnu because gbogbo nǹkan tá a bá jẹ nínú ẹnu wa yìí ló máa tó bá lọ sí àgọ́ ara wa òun ló máa ṣe bóyá nǹkan tá à ń jẹ bóyá ó ní àǹfààní o àbí kò ní àǹfààní o àti àrùn kárùn tó bá máa bẹ̀rẹ̀ lágọ̀ọ́ ara àti inú ẹnu ló máa ti bẹ̀rẹ̀ because a sọ ní èdè òyìnbó pé oral health gateway to the body gbogbo nǹkan tá a bá jẹ láti ẹnu tí ó máa lọ sí inú ló ń lọ tó sì hmm. máa ṣe àǹfààní àbí ìdàkejì ẹ̀ fún ara tá bá wo àwọn nǹkan tó máa ń fà á yìí bíi kéèyàn jí láàárọ̀ hmm. a máa ń gbà wọn níyànjú wípé a máa ń gba àwọn ènìyàn níyànjú wípé kí wọ́n fọ ẹnu wọn kán rí i pé wọ́n fọ ẹnu wọn láàárọ̀ àti alẹ́ àmọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kì í kọbi ara sí láti fọnu lálẹ́ nítorí pé kò sí àǹfààní fún wọn bóyá láti láti láti mọ̀ bóyá wọ́n ní wọ́n ní eh, more education láti àwọn tó àwọn tó tí kò tó ṣiṣẹ́ eyín àwọn hmm. tí ò bá ti ní àǹfààní yẹn wọ́n wò pé kéèyàn kan jí láàárọ̀ kéèyàn kan kéèyàn ṣàfọ ẹnu ni àmọ́ eléyìí tó ṣe pàtàkì jù gan ni láti fọ eyín lálẹ́ because ẹ lè wò pé kẹ́ ẹ jẹun láti àárọ̀ títí dalẹ́ kẹ́ wá lọ gbé ẹnu yín kẹ́ lọ gbé sùn bẹ́yẹn oríṣiríṣi àwọn nǹkan tá a bá jẹ bíi búrẹ́dì bíi ráìsì bíi ẹ̀wà òun ló máa ti òun ló máa ti há sí gbogbo eh, nínú hmm. eyín oyè yín so ah, òun la fi máa ń gba àwọn èèyàn níyànjú wípé kó máa fọ eyín wọn lálẹ́ because wọ́n máa wò pé kò sí kò sí àǹfààní fífọyín lálẹ́ because àwọn baba ńlá wa gan wọ́n wò pé fọyín lálẹ́ àwọn míì tán bá wá sí ilé ìlera wa ilé ìtọ́jú wa wọ́n máa wò pé látijọ́ táláyé ti dáyé òun lásì àwọn míì tẹ̀sán máa sọ fún wa pé gbó àwọn nǹkan ìfọyín tá a pè ló ń pé kọ́ máa pé máa fi fọ eyín wọn máa sọ pé láti ìjọ tọ́láyé ti dáyé làwọn ti ń lo pákò àwọn òdè lè yí padà because <laughs> ọmọ wò ó pé kò sí àǹfààní nínú káwọn wọn dẹ̀ mọ̀ pé gbogbo eléyìí náà ló tún ní side effect láti láti wá ṣe ìtọ́jú eyín wa dáadáa bẹ́ẹ̀. ẹyin adúpẹ́ adúpẹ́ ṣe rí i pé wọ́n dáńtọ́ kódà wọ́n gbayọ̀ lẹ́nu ògbìn tòótọ́ ẹyin bàbá ń sọ̀rọ̀ nípa eyín tí eyín bá ti ní àwọn kùdìẹ̀kùdìẹ báwo lèèyàn ṣe máa mọ̀ pé tó wàhálà ti ń dé o ó ti ń tan rẹ́ẹ̀dì o dẹ́njà ti ń ṣẹlẹ̀ báyìí báwo la ṣe mọ̀ pé eyín ti wà níyọdún. well bí nǹkan tá a máa fi mọ̀ ni wípé láràárọ̀ ẹ mọ̀ tá a bá ń fọ eyín wa àwọn míì wọn máa sọ pé eyín ń dùn àwọn àwọn míì wọn máa rí i pé eyín ti jẹ ìgbé wọ́n ti ní akokoro ní pé wọ́n ti ní akokoro ní ẹnu bọ nǹkan tá a fi advice wọn náà ni wípé kó wá sí ilé ìtọ́jú so da wọ́n á se ṣe kó ṣe pé kó lọ lo ìtọ́jú abele, because wọ́n máa lo ìtọ́jú abẹ́lé wọ́n máa wò ó pé kò sí kò sí ni tó máa lò ó yìí máa padà wá dídùn eh, yẹn ó sì máa padà wá wọ́n máa wò pé eh, bóyá kan yọ ni àmọ́ ayé gan ti lajú ju gbogbo ìyẹn lọ pé ká máa ṣe ká máa yọ eyín ẹ ní àrùn sìn wọ́n ti ní oríṣiríṣi ìtọ́jú tí wọ́n lè ṣe fún eyín tó lè fi tó lè fi ṣe dáadáa. ó ẹ yàtọ̀ sí akòkòrò akòkòrò náà lè mímọ̀ tí àwọn èèyàn máa ń sọ̀rọ̀ ń pa ìjùbọ́ bá ti ń sọ̀rọ̀ eyín ìjó tiẹ̀ láwọn kòkòrò kan ẹ̀mọ̀ eyín iléèbó bóyá batéríà àbáwọn kinní kan tí wọ́n máa ń sá pamọ́ síbi ìkọ̀kọ̀ eyín ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògùn eyín wa tí wọ́n ti sá sáwọn pàlàpóló ẹ̀ bóyá kẹ́ ẹ yànnà náà fáwọn èèyàn kó lè yé wọn dáadáa. bí bí ọlọ́run ọba ṣe dá wa ó ní àwọn kòkòrò tí a lè fojú rí tó wà nínú ẹnu wa nǹkan kan ló máa ń jẹ́ kí wọ́n ṣe ara ní eh, ìjàmbá nítorí téèyàn ò bá ti ṣe ìtọ́jú ẹnu ẹ̀ dáadáa bí irú eléyìí tí mo sọ pé téèyàn bá jẹun lálẹ́ téèyàn ò bá lọ fọ ẹnu ẹnu pẹ̀lú eh, eh, toothbrush àti paste nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé táwa náà bá ti ń sùn tí ẹnu bá ti padé àwọn kòkòrò yìí wọ́n máa máa jẹ lórí oúnjẹ tá a ti jẹ kù sí ẹnu tí kò yẹ kó wà níbẹ̀ wọ́n máa máa jẹ lórí wọ́n máa máa jẹ lórí oúnjẹ yẹn nǹkan tó máa ń fà á nìyẹn tí àwọn èèyàn fi máa ń ní ihò àbí akokoro àbí kòkòrò tí ó máa ń wà lórí nínú eyín. ẹ ó dà bẹ́ẹ̀ ó ní àwọn kan bí wọ́n bá rán mọ ní àmàlà wọ́n wà ní bá ra iṣan ẹran mẹ́fà ẹran tó yí wọ́n tún wọ́n sọ pé ẹran tó yí wọ́n wà jẹran tó yí wọ́n lọ mì àwọn ìkíní àwọn àti ìsá sínú eyín wọ́n wà ní kán bá wá gbálẹ̀ pò àbí kíní toothpick àbí kíní wọ́n ń pè wọ́n wàá mọ̀ fi sọ eyín ká ká ẹ̀jẹ̀ ó mọ̀ yọ ǹjẹ́ ó tiẹ̀ ní ìjàmbá tó ń ṣe fún eyín ní pàtó. ẹ ṣe bẹ́ẹ̀ ni ó ní ìjàmbá púpọ̀ tó ń ṣe fún fún eyín nítorí tí wọ́n bá ti fi nǹkan tá a fi máa advice wọn ni pé kó má lo toothpick láti fi yọ nǹkan kí nǹkan tó bá wà ní because kò ń ṣe gbogbo nǹkan tí ẹ bá tẹ bá jẹ gan òun ni bẹ bá ṣe fọ eyín yín ló máa yọ immediately nítorí ẹ̀ la ṣe sọ pé ká máa lo dental floss nítorí dental floss yìí ó máa ń ó máa ń help pé kí wọ́n máa ṣe èrìgì ní ìjàmbá nítorí toothpick tẹ̀ ń wò yẹn ó máa ń ṣe èrìgì ní ìjàmbá bí kó máa dá ihò sí ẹ̀jẹ̀ tiẹ̀ máa ń yọ ń bí èmi bí kó máa dá ihò sí àárín eyín nítorí ẹ̀ la ṣe advice ń pé ká máa lo dental floss tábà ti fẹ́ tábà ti kò ní ẹ̀ ṣe nígbà tí nǹkan bá á síbẹ̀ nìkan òun ló ká máa lo dental floss tá a bá fìlì ẹ̀gán pé nǹkan kan wà ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ tí wọ́n ti sá sí kọ̀rọ̀kọ̀rọ̀ eyín wa hmm. eléyìí tó yẹ ká fi dental floss yìí ká máa fi ká máa fi nù báyìí ká máa fi nù hmm. báyìí kó máa lọ sísàlẹ̀ ṣùgbọ́n kó má ṣe èrìgì wa ní ìjàmbá. Hmm. ọ̀dà ẹ ń wo kíní tẹ́ pè ní ah, ọ̀dà bíi ọfà tá a máa ń ta nígbà tí akéré ń gbà ọ́ ẹ wọ́n ní bẹ́ẹ̀ bá ti jẹun ìpè kẹ́ ẹ mọ̀mọ́ lo igi kẹ́ ẹ mọ̀mọ́ kìkì bàgbárí eyín mọ́ tí gbogbo èrìgì ọ̀wà mọ́ á ṣẹ̀jẹ̀ ẹ̀yin ẹ ẹ̀ǹgbà tá à ń sọ̀rọ̀ nípa eyín lẹ́ẹ̀kan àwọn tí wọ́n bá ń fọ ẹnu tí ẹ̀jẹ̀ ń jáde lẹ́nu wọn ṣé eyín wọn ò dáńgájíá tó ni àbí nǹkan kan ti ń ṣe eyín wọn. ẹ tí wọ́n bá ń fọ tí èèyàn bá ń fọ ẹnu normally kò yẹ kí ẹ̀jẹ̀ kó máa jáde ńbẹ̀ èèyàn máa ní láti pàkíyèsí sí nǹkan tó bá fà á ti tàbí kéèyàn lọ sí ilé ìwòsàn nígbà ẹ̀jọ̀ o mò ń fọ eyín mi o ẹ̀jẹ̀ yan jáde oríṣiríṣi nǹkan ló máa ń fà á tí ẹ̀jẹ̀ máa fi yan jáde ó lè jẹ́ pé èrìgì wọn ó ti ní ìjàmbá because Eh, most of the time gbogbo èrìgì ló máa ń fà á tí eyín fi máa ń ṣẹ̀jẹ̀ tí èrìgì ò bá ti mọ́ tí àwọn ìdẹ̀tí tó bá ti há sí èrìgì káàkiri káàkiri à ń pè nǹkan ní plaque tó bá ti wà ní eh, in between gbogbo eyín báyìí kò sí bí ẹni náà ṣe fẹ́ fọ eyín ẹ̀ tí ó máa tí kò ní yọ ẹ̀jẹ̀ àfi tó bá wá sí ilé eh, ilé ilé ìtọ́jú láti jẹ́ kí àwọn àwọn tó mọṣẹ́ kí wọ́n bá wọn kí wọ́n bá wọn fọ̀ dànù. ẹ eh, ẹ òun náà lẹ ti gbọ́ yẹn wọn ló ní àwọn ọmọ sínrìn tí wọ́n mọ fi ń fọ̀ kò ń kàn ṣe pé wọ́n á kàn mú irin kan tí wọ́n á kàn fi sọ wọ́n á fi sọ gbogbo ẹ̀.